بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن استنى بسنتهم إلى يوم الدين بيرا بابا ونلا يوبا وما داني وكوي حمدا وشكرا سرا وجهارتا حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين حمدا وشكرا adúpẹ́ fọba olúwa ọba àwa ẹ̀dá kádúpẹ́ fọba olúwa ọba àwa ẹ̀dá ọba tó sọ wá dé ní òhò kàdópẹ́ fọ́bà olùwà ìtí ó fi máa rí bẹ́ẹ̀ o ní pé mùsùlùmí òdodo bí rọmùdọ́nù bá ń bọ̀ a máa ń sáré sọ́tún a máa sáré sósì bó láti gbà kí ni tá fi gbà bó láti rí tọ́lọ́run ṣe nínú ẹ̀ bó ní ó ṣe ọ̀rùn fún wa abẹ̀rẹ̀ níjọ́ àkọ́kọ́ mẹ́wàá àkọ́kọ́ amúndarí mẹ́wàá àárín ó tẹ̀lé mẹ́wàá àparí oríṣiríṣi àwọn táàjọ bẹ̀rẹ̀ ni wọ́n ti wà wájú ọlọ́run سرا وجارة لله رب العالمين حمدا وشكرا لله رب العالمين حمدا وشكرا إن جاء 29 إنه oṣù رمضان tó bá wù Ọlọ́run wọ́n bá rọ́sù rọmọdọ́nà ọdún yìí ń lọ ó wá ó lọ nínú tọmọ ẹ̀dẹ́ èèyàn ó wá ó lọ nínú sẹ̀mí ayé àti ẹ́ adúpẹ́ fọba olúwa ọba wa ẹ̀dá adúpẹ́ ọba olúwa ọba àwa ẹ̀dá ọba tó sọ wá dé ní ọ̀họ́ adúpẹ́ fọba olúwa wọ́n lọ bá lókè ọkàn sí àjọ́la aláàdì ọjọ́ sannde amẹ́yọkan tó kù sí lọ́túnla asọdún irú òtún wáyé má aláàláyìntà ṣàbábú yọrọ òdò yàwó máa fa òkúbèròhó bí máa fa'alal ọ̀dọ́ ìgbà tó bá ń sí ọ̀dọ́ yẹn lọ́wọ́ tó ń já síwájú tó ń já sẹ́yìn kò mọ value tí ń jẹ́ youthhood tó bá ti gbẹ́nu lé bí ogójì ó gbẹ́nu lé bí fifty ó ń wọ sixty yóò máa jẹ̀ka àbámà ha bí kí n fi wà lọ́mọ ọdún twenty years padà bí kí n wà lọ́mọ thirty years padà ah ìbá yìí ṣe báyìí ìbá ṣe báyìí ó kó oríire ìwọ̀ ọ̀dọ́ tó jí sínú ẹ̀sìn sunukú náà méjèèje tó ń ṣe ńlá ni wọ́n wà lábẹ́ ìbògì ọlọ́run lójú alkiyama táwọn ò ní rí ìnira ọjọ́ náà tí wò ní rí gbóná ọjọ́ náà síbáṣìbò ilà ilẹ̀ ọjọ́ ló ní kàn wọ́n ṣáàbù náṣà fi ìbáradàtìlá ọ̀dọ́ tí ń jíbọ̀ ní sẹ̀mí ayé ẹ̀ ó jí sínú ni ó sì kú lórí ẹ̀ tò yóò máa rẹ̀ mẹ́wàá àkọ́kọ́ tó lọ́nu ìyẹn rẹ̀ mẹ́wàá kejì náà tún lọ ìkẹta náà ló fẹ́ tẹnu gbogbo yìí ẹnu ìtókù náà ẹja túnra wa ṣe ẹnu ìtókù náà ẹja lékún nísìn lọ́hùn àmọ́ bóyá òye ọdún tí ń bọ̀ ọlọ́mọṣà foríjì lápadà jẹ́ ọlọ́mọṣà ìfọ̀rún kẹ àwọ̀ ìsìn àjọgbá ni bóyá wọn ó ti dàbí àwọn táwọn náà ń tọrọ àdúrà fún lénìí àmà torí bẹ́ẹ̀

tàbá ń ṣe léyìí ìtí ń jẹ́bẹ̀rẹ̀ ọlọ́run náà nìyẹn ìyẹn náà látorí rẹ̀ gbáwẹ̀ kálẹ̀ àti ìbẹ̀rẹ̀ ọlọ́run látorí rẹ̀ gbáwẹ̀ látorí rẹ̀ kírun Allah subhanahu wa ta'ala kó أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا طوعا وكرها وإليه يرجعون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين قلوا ó ní gbogbo àwọn ànábì tí wọ́n ti lọ wọ́n gbọ́dọ̀ ma kíra wọn lẹ́yìn ní ẹni tó bá wá yóò sọ dáadáa nípa ẹni tó ti lọ síwájú rẹ̀ òfin tó mú wá yóò dòótì ìpèpè tẹniyẹ náà pèpè lọ ibẹ̀ náà náà gbọ́dọ̀ pèpè lọ gẹ́gẹ́ bí ìtumọ̀ àyá àti tàbí síwájú àbí kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì tí wọ́n ti wálé ayé ṣáájú ká tó dáná Muhammad sallallahu alaihi wasallam láti pè wọ́n tá bá wọn dámájẹ̀mú abá wọn gbé àdéhùn alẹ́nìkan ń bọ̀ wá lẹ́yìn yín tí ó jánà bí ìkẹyìn ìjánà bí ìkẹyìn rẹ̀ ẹ gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ ẹ ṣèrànlọ́wọ́ fún ibi tó náà bá pèpè lọ ẹ̀pèpè lọ bẹ̀ gbogbo wọn sì níbẹ̀ ni àwọn gbọ́ àwọn gbà ṣẹwàá làwọn tá a lẹ́yìn àwọn ànábì wọ̀nyí gbogbo ẹni tí ò bá ju pájú sẹ́ẹ̀lẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam fa ulaika humul fasiqun fa ulaika humul fasiqun ìjọmọ̀lẹ́yìn Musa ló jẹ́ alayhi salam ìjọmọ̀lẹ́yìn Isa ló jẹ́ alayhi salam tó bá ní Muhammadu yẹn ò gbà wọlé òkàkọ́ ànábì ọlọ́run òfaramófin rẹ̀ o ti rẹ. kí ti sẹni tọ́lọ́run yọ́nú sí ó ti dipò kí ti dẹni tọ́lọ́run bínú sí ọlọ́fin wá ń sọ fáwọn ọmọ lẹ́yìn àwọn ànábì tó kù wọ̀nyí afọ̀kọ́yọ̀rọ̀ díìní láàyè yẹbẹ̀ gún sẹ́sìn míì tí sẹ́sìn ọlọ́run ni wọ́n ń wá kiri ni. أفغير دين الله يبغون sẹ́sìn míì tó yàtọ̀ sẹ́sìn ọlọ́run náà wá káàkiri tó fẹ́ fi sin lọ́run وله من في السماوات والأرض طوعا وكرها وله أسلم من في السماوات والأرض طوعا ń bẹ ní sánmà ọlọ́run yìí ni wọ́n ń sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run yìí o ni wọ́n ń tẹ̀ láṣẹ rẹ̀ ọlọ́run yìí ni wọ́n ń gbọ́rọ̀ ha wọ́n fẹ́ ni wọ́n kọ̀ ni gbogbo tí ń bẹ́ẹ̀nu sánmà ọlọ́run ni wọ́n gbà lọ́lọ́run òfin rẹ̀ ni wọ́n wárí fún àṣẹ rẹ̀ ni wọ́n ń tẹ̀lé àwọn tí ń bẹ lórí ilẹ̀ ayé gbogbo tọ́lọ́run ọba náà ni wọ́n ń gbọ́ wọn ò láǹfààní kí wọ́n takò tọ́lọ́run ọlọ́run ni wọ́n ti pàjù sẹ́ẹ̀lẹ̀ fún wáyé lẹ́yìn yóò jẹ́ kìí ṣe gbogbo àwọn ànábì ọlọ́run in tí wọ́n mú wá lẹ́sìn tọ́lọ̀wọ́n bá faramá òun náà ní Islam àwọn ọmọlẹ́yìn wọn ti wá ń ṣe nǹkan míì lẹ́yìn Islam afagayra dinillahi yabghun sẹ́sìn míì tó yàtọ̀ sí tọ́lọ́wọ́n ọba náà tó ń wá ni wad-dinu huwa al ìyìn tí ń jẹ́ díìnì òun náà ni ìlànà tí èèyàn fi ń sin lọ́hùn èyí tí ń jẹ́ díìn òun náà ni ọ̀nà tí èèyàn ń gbà láti fi ṣèjọ́sìn fọlọ́hùn ọlọ́run ní ṣé àwọn ọmọlẹ́yìn àwọn ànábì wọ̀nyẹn tí wọ́n tún wá lánà míì láti fi sin lọ́hùn ni tó yàtọ̀ sí lánà tí èmi fi rán àwọn ànábì wọn sí wọn wàlẹ̀hu asìlẹ́mẹ̀ máa ń fi sàmà wá ti wàlẹ̀ ọ̀b nígbò sì ṣe wípé gbogbo tí ń bẹ ní sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ọlọ́run ọba yìí ni wọ́n ń jẹ́ mùsùlùmí fún wàláhù aslam alislam wàlẹ̀kìyàdù làwàmìrìlá subhanahu wa ta'ala wọ́tọ̀ wáàkì in tí ń jẹ́ islam náà ni kájúpájú sẹ́ẹ̀lẹ̀ fófin ọlọ́run in tí ń jẹ́ islam náà ni yẹ wal-bara'atu min ash-shirki wa ká sì bọ́ pábọ́sẹ̀ kúò níbi ẹ̀sìn ẹbọ àtàwọn olùṣẹbọ kó tó máa define islam pé islam ní orígun márùn definition islam ló ń ṣe yẹn àbí àwọn òpó islam ló dákọ yẹn ìtumọ̀ islam gẹ́gẹ́ ni wípé kó ojú pájú sẹ́ẹ̀lẹ̀ fófin tọ́lọ́wọ́ ọba ṣe fún ọ ń bò sí pọ̀ náà ló dá ọ òun ló fi mọ bó ti jẹ́ òun ló mọ tó wúlò fún ọ nínú ọ̀rọ̀ gbàgbọ́ òfin tó bá ṣe nípa gbàgbọ́ tẹ̀lé níbi ìbàdàt iṣẹ́ ìjọsìn òfin tó bá ṣe tẹ̀lé níbi ìwà ní ti ń jẹ́sẹ̀ ìjọsìn tó bá pè ń bẹ̀ níbi ìwà ìwọ náà ló mọ̀ wù níwà à ń rà à ń tà à ń ṣòwò débi iṣẹ́ ọwọ́ à ń dáko àwọn òfin ọlọ́run tọ́lọ́run bá gbé kalẹ̀ yẹn ó ti mọ̀ pò náà ló wà sí tébù sí wa gbogbo òfin ọlọ́run ko yẹ sáfà lóòótọ́ àmọ́ sí ni òun tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ti ń sọ báyìí ah, ṣe tọ́nukọ́lọ́ ẹ̀yìn tọ́ni ọlọ́wọ́ wa ní ká tún ṣe nìyẹn ọba tó dá wa ah ìwọ ọlọ́run foríjì mi o eléyìí mo sì gbọ́n wà sí lóòótọ́ mi sì lè ṣe báyìí ṣàánú mi jẹ́ lè ọ̀rọ̀ mùsùlùmí nìyẹn ìyẹn ni ó mọ̀ ń ṣòwò pé gbàgbé ọ̀rẹ́ lẹ ṣùgbọ́n lílẹ̀ ìgbàgbọ́ yẹn náà wọ́n ń ṣàfihàn rẹ̀ sọ́lọ́n pé kìí ṣe tìyájú kìí ṣe tìgboyà sọ́lọ́n ṣùgbọ́n lábẹ́ àánú náà ni ọlọ́sùn wo dáadáa wòyàn àbọ́lọ́ ní kí mọ́nì rẹ gbé pẹ́lí sí bí wọ́n ti ń sọ báyìí sẹ̀mí iná mọ́ọ̀tọ́ àìnà ó sì ṣe náà ni nígbà tí ń jẹ́ mùsùlùmí náà nìyẹn nínú tọ́lọ̀ sì pa wá láṣẹ ni wípé ẹ má sin nǹkan mí pẹ̀lú mi ọlọ́run ẹ má rí ẹlòmíì lẹ́yìn tó lè bá yín bóyá bùkátà yín lẹ́yìn mi ọlọ́run gbogbo ẹ̀dá ń bá ìfẹ́ ìyanu tí mo fi sí wọn láàrin ẹkẹ́ fi lè dèmi ọlọ́run tẹ́mi dá wọn mọ̀ tẹ́mi rán wọn ṣẹ́ mọ̀ ni ẹ mọ̀ sọ wọn dọ̀lọ́hùn torí pé gbogbo tí ń bẹnu sánmọ̀ pátá ọlọ́run bá ni wọ́n ń jẹ́ mùsùlùmí fún àwọn ẹ̀dá tí ń bẹnu sánmọ̀ màláìkà ń gbébẹ̀ àwọn kan ń sọ nínú àwọn olùmọ̀ wọ́n láwọn àjẹnú kan náà ń gbé sánmọ̀ Allahu alam wọ́n nínú ìran àwọn àjẹnú wọ̀nyẹn wo ni Iblis nígbàtí Ọlọ́run sọ wípé wà ìzùn kó ná lílmẹ̀lá ìkà tí jùdú olè adam fàṣẹ́jàdú ìlà Iblis kánà mìnà jín fàfásakọ̀ àn amri rọ̀bì ọlọ́ni rántí wa na Muhammad nígbàtá pa wọn màláíkà ẹforíbalẹ̀ fẹ́mi ọlọ́run ẹforíbalẹ̀ fún ádámà gbogbo wọn ni wọ́n gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu wọ́n ṣe bẹ́ẹ̀ ilà ìbílís àfi ìbílísù káànà mínàlì jínì torí tó jẹ́ kan lára àwọn àjànú fàfàṣàkọ̀ ẹn rọ́bí òun bá jáde kúrò níbi àṣẹ ọlọ́run ó yà kí kò gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu wọ́n níyẹn gan ń bẹ lára ń tí ṣàyẹ̀tọ́nù ń lò lẹ́rìí wájú ọlọ́run pé wọ ọlọ́run àwọn màláyíkà ló ní kán forí balẹ̀ fún ádámà èmi ò sí inú àwọn màláyíkà nínú àwọn àjẹ̀nú ni mí. sẹ́dúgbẹ́ wọ́n bá ti sòfin ọlọ́run ọba fún fi ẹkú sọ wípé ọ̀pọ̀ ọ̀pọ̀ apá mi rẹ̀ ọwọ́ mi rè ọlọ́mọdúpá gbèsè ẹlẹ́ o tí bá ti ń sọ wípé sẹ́mọ̀ wípé ọlọ́run tó pàṣẹ yẹn ó mọ̀ wípé mi lówó lọ́wọ́ sẹ́mọ̀ wípé ọlọ́run tó pàṣẹ yẹn ó mọ̀ pé lẹ̀ Yorùbá mo wà sẹ́mọ̀ pé ọlọ́run tó pàṣẹ yẹn ó mọ̀ pé àṣà wa àlèmọ́kùnlẹ̀ kíra wa sẹ́mọ̀ pé èṣù ló kọ́ ń kéwú èṣù òun ló kọ́ ń kéwú máa lélẹ̀ tí ó yè dáadáa ní ìsìn tó bá ní àgbò méjì fẹ́ pẹran léyà ìwọ ló ní ó sì rà ìwọ ló ń sìn ìkan wá ní agídí tó bá rẹ fún wọn lóúnjẹ ikú mọ kàkejì so mọ̀ pé tó bá fẹ́ lu ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ ó mọ̀ mẹ́gba tọ́wọ́ èyí tó ń farabalẹ̀ yóò mọ̀ fún lóúnjẹ tiẹ̀ kò ní jẹ àmọ́ ohun tó ń farabalẹ̀ tí ń mọ̀ lagídí yẹn bí kò mọ̀ jẹ kó mọ̀ jẹ ni. wọ́n á fẹ́ pa wọ́n sọdún sọ pe ètò òun rọ̀ yẹn ó lọ́wọ́ ẹ̀kọ́ lọ́wọ́ rẹ o gọ̀gọ̀sù rẹ̀ ó ti di wọ́jú ó ti rí dúró rùn ṣùgbọ́n èyí tó ń fẹ́ lé yẹn ó bí kó mọ gbá ń pàkọ́ mọ lé ń fàṣẹ ẹ lé ń fàṣẹ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ rí ìwọ tó wo ọlọ́run bá ti ní ẹsẹ̀ tó ń wá ọ̀rọ̀ rẹ dàbí ẹran tí kí wọ́n òun kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sólówó lọ́rọ̀ rẹ̀ ti rí nìyẹn ọlọ́run ọba tóbi tayọ kó pààyàn láṣẹ kí n sọ pé ń gbà yẹn ẹ̀ mọ̀ pé ilẹ̀ aláwọ̀ dúdú lèmi wá òfin yẹn àwọn ìbò ló bá wí àwọn láwa ló bá wí ẹ̀ mọ̀ pé ìwọ ọlọ́run mọ̀ wípé ṣó mọ̀ wípé ẹni tí rẹ̀ bá ti ń dààmú ara àwọn àjẹnú mo wà ó sì ní fún ádámà ikí ń mi. bẹ́ẹ̀ ni níjọ́ tó ní mo fẹ́ dá ádámà yìí ìwọ náà ń bẹ náà tó fèsì níjọ́ náà wípé ìwọ náà fẹ́ ń bò mọ̀ pé ṣe mọ̀lẹ́kà kí ló tó fèsì pẹ̀lú àwọn mọ̀lẹ́kà ó sì yá àfẹ́ dé orí ọ̀rá rẹ̀ sọ pé mo fẹ́ dá àwọn mọ̀lẹ́kà àjẹ̀nú ni wọ́n lóòótọ́ ó sì ń gbé wọ́n kan tó ní àti ọlá kan tó níbi ìjọsìn ló fi náà wà ìjọ ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ sọ̀rọ̀ náà ni pé ah, ọlọ́run mo bá ló dá wọn kan àwọn ilé yóò mọ tàjà ara wọn lẹ́wọ́ ọ̀dà náà kọ́ dísù lákà sáwọn wà tó fún láti máa sìn ọ́ ni a máa ṣàfọ̀mọ́ rẹ̀ tí lòun fẹ́ nù ìbádà tá à ní ṣe fún ọ ọlọ́run sì ní tèmi fẹ́ ṣe lèmi ṣeun ìwọ náà sì bẹ́ẹ̀ kálẹ̀ ń jọ́ tọ́lọ́run ní ẹ̀sìn ìdánwò ìwọ náà gbé pépà àdánwò àtàwọn màláìkà tẹ́ fẹ́ẹ̀lù ádámọ̀ sì ìjàre yín ó dáa ẹ forí balẹ̀ fún ìgbà ẹni wọ́n rántí wípé àjẹ̀nú lè mímí sí mọ̀láìkà bí ọmọ tó wá kí ọ nílé pẹ̀lú <laughs> àwọn ọmọ jíjí ẹ ó gbé kúlú jáde wá fún gbogbo wọn ó gbà á <laughs> ó tún gbé jíjí jáde ó tún wá fún gbogbo wọn kò lóyún sọ ọmọ tiẹ̀ bọ́ ọmọ náà àdúgbò lòun ó gbà ó jẹ gbó ẹ̀ tán wọn ní ẹ̀ má pẹ̀lẹ̀ já lóko pẹ̀lú wọn ní ẹ̀ wèmí fẹ́ lọ sí dáàbẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ dáàdì mi o orí ẹ̀ burú gbà tó ń gbà kúlí ọmọ <laughs> gbẹ́mi kí mo bí ọ ẹ ti di pé ọmọ tó bá ń serú ẹ̀ gan-an àwọn ọmọ ìgbìmọ̀ ọmọ yìí òun kébèkébé ni òun kọ́mọ yìí òun kébèkébé ló fẹ́ yá àfikàn ọwọ́ ọ̀fẹ́ tó ọ owó ọ̀fẹ́ ká ọ òun kébèkébé sùn. ọlọ́mọdé ara ní padà sí aburú wá kẹta gbogbo àwọn tí ń jẹ́dà tí ń bẹ́ ń sánmà ọlọ́ọ̀bà ni wọ́n ń sìn wàl'arùdì ẹ̀dì bọ́nà ti gbọ́rọ̀ yíwá ó ní wàláhú aslama man fi samawati wàl'arùdì gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ ọlọ́run bá ní wọ́n ń jupájú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ni wọ́n gbà lọ́lọ́run wọn ò sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́run tó ẹn àtàwọn tí wọ́n fẹ́ nú wọn wàkárò hán àtàwọn tí wọn ò fẹ́ tó jẹ́ tipá ni sẹ́ẹ̀dí tó ní yẹn òun ní bẹ fáwọn ẹ̀dá tí ń bẹ ń sánmà kò sí ẹ̀dá kan náà tí ń bẹ ń sánmà tó ń bú ọlọ́run ọba lẹ́nu tọ́wọ́ àwọn ni wọ́n nìyẹn àwọn tá ń bẹ lórí ilẹ̀ akó méjèèjì papọ̀ tó ń ha Al-Hasan al-Basri rahimahullah ta'ala afáwa dáadáa wọ́n ha méjèèjì ń bẹ lára wa tọ́wọ́ wá nìkan làwọn ará sánmà kò sí kanú ẹ̀dá tọ́lọ́run dá sí sánmà láwọn màláíkà tí ń bú ọlọ́run ọba lẹ́nu wọ́n sì ń ju pájú sẹ́lẹ̀ fún jọ́sìn ọlọ́run willingly ni of course àdá wọn bẹ́ẹ̀ la ya'suna Allaha ma amarahum ìntọ́lọ́run bá pa wọ́n láṣẹ rẹ̀ kún yíyapa rẹ̀ wa yaf'aluna ma tí wọ́n bá sì ní wọ́n ṣe tọ́pa wọn láṣẹ rẹ̀ ṣe fọ́wọ́n wà karuhan méjèèjì yẹn wá ń bẹ lọ́dọ̀ àwa èèyàn amal mu'minu fa amúruhu taw'an mùmìnínú wa lórí ilẹ̀ gbogbo òfin tọ́lọ́run bá ṣe taw'an ni ọlọ́run nígbàtí mi fẹ́ sórí ibú <laughs> ìwọ ló dá mi ṣe wá sọ pé mi ní tó ṣe àníṣe yìí tí ò bá sì lè lò nínú òfin ọlọ́run yóò mọ̀ bàánú jẹ́ abẹ́ ọlọ́run sì sọ ní ọlọ́run àti kìíní sí ìlágbára rẹ̀ ó lè jẹ mọ́tò owó ó lè jẹ mọ́tò àlàáfíà náà fẹ́ ṣe ṣe ọlọ́run ṣùgbọ́n kò lera dáadáa yóò mọ̀ dùn bó sì jẹ́ tówó náà ni ọlọ́run ti pèsè fún yóò mọ̀ kálá àmọ́ nínú ẹ̀mí rẹ̀ tọ́wọ́ án ojúpájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run willingly tó mọ̀ pé òun ò ní ọba mi tó yẹ kó òun sì ń jọ ọlọ́run ọba lọ kò sẹ́ni tó sẹ́hun kù kò sẹ́ni tí ń bọ́ òun kò sẹ́ni tí ń bọ́ òun yanjú àlámọ̀ rí òun àfọlọ́hun. wàkárò han àwọn kèfèrí nìyẹn àwọn pòkì láfiri inú àwọn àṣàrù mi wípé wàkárò han tọ́lọ̀ ọba sọ yẹn àwọn kèfèrí ò máa ń ṣe tipátipá tó bá ń bẹ lábẹ́ òfin mùsùlùmí láwọn ìlú tí wọ́n ti ń lo òfin ọlọ́run bá subhanahu wa kèfèrí tí bá ń gbé bẹ̀ yóò mọ̀ ẹ̀sìn lọ́n kí karohan o lè jẹ́ kèfèrí gbòòrò sàwúdí bó o jalè wọ́n gé ọ lọ́wọ́ o sì ṣe sí kí ni o sì ṣe mùsùlùmí so kò tẹ ọ lọ́rùn àmọ́ òun gbẹ́nu tí wọ́n ti ń lò fi yẹn o gbọ́dọ̀ ṣe kí ni o lò bó o sì lo olówó jù bẹ́ẹ̀ lọ tọ́mà ilé kerun ní mọ́kà kò mọ́ mùsùlùmí kó jọ ìwọ̀n lóní o gbọ́dọ̀ ti ṣọ́ọ̀bù ẹ̀ karùn-ún ha dùn mọ́nú kò tì í mùmí ni ó ti ń pèrun bí wọ́n tẹ̀ ní ó tì ó ti mọ̀ pé ẹkùn ṣe kí ni kóun ti kó ń gba mọ́ṣáláṣí lọ́kùn lọ kírun àmọ́ kéfèé rí ẹ̀yìn tó ń pèrun ní ìsìn àwọn kọ́sà ni wọ́n sì pọ̀ wájú mi báyìí àmọ́ kò tó pé òfin ìsìláàmù ń bẹ́ẹ̀ lùlù tó ń gbé ọ̀ràn ẹ̀yàn ni ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ ti ìkan náà àfa wa <laughs> kọ́lọ́gọ́ tó ní kálukú ṣe nígbà táwọn wà sí student ní jamiu islamiyah mọ́dínà táwọn ó sọ̀rọ̀ àwọn bá ti ń lé àwọn pé wọ́n pèrún káwọn lọ kírun pa sọ́lá sọ́lá sọ́lá sọ́lá ó ní wọ̀nyí sábà sọ̀rọ̀ wọ́n kàn máa rìn ní wọ́n sáà gbọ́ pé wọ́n pèrún ẹ̀ẹ́ mọ́ lọ kírun wọ́n kàn máa mú ọkọ̀ rẹ̀ yàtàán mọ́sùmùk ọkọ̀ rẹ̀ lẹ́yìn yàtàán wá ní mú gbó kọ ni tí wá ní jìyà ní ìjìyà rẹ̀ ní wípé ń at the end of academic session tẹ́ ń gba físà àti tíkẹ́ẹ̀tì pé ẹ fẹ́ lọ lé ẹ fẹ́ lọ nàìjíríà ló bá àwọn fámìlì yín wò ìwò lọ́ọ́bì kan nu. ṣéjọ́ wọn ti ṣéṣe yẹn kan báyìí tí wọ́n bá ti ń gbọ́ Allahu Akbar gbogbo tó bá ti ń sẹ́. láti èsì ni mo ti dé bàbá mi kẹ́yìn mi tún ní lọlé lọ́dún yìí à irun màá lọ kí i o. òfin tábàdúbi tí wọ́n bá ti ń fẹ́ fọ́ọ̀sì lọ òfin jẹ́ tó ṣe lọ àmọ́ ẹ bá ti rí àwọn ìlú tí ó rí bọ́dọ̀ wà yìí náà kún ṣàánú ni ibi láti rí everybody is above the law everybody is above the law tó bá ti lówó lọ́wọ́ kò sẹ́ni tó jòfin lọ ìsẹ̀mí wa ti rí rádaràda ní kálukú ń ṣe tó wù wọn bá yára wa jẹ́ àmọ́ nílùú tó fi wà òfin jẹ́ tó ṣe lọ o so tọ́wọ́ ánú wà kárọ́ ha wọ́n tún wá sọ wípé bákan náà tó ń gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá tí èé ṣe èèyàn bí omi bí igi bí àwọn ewéko gbogbo ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n àwọn náà wọ́n ń jẹ́ mùsùlùmí lábala wípé ìyìn tọ́lọ́run bá fi pètò ayé wọn náà wọn lè yí padà ọ̀rọ̀ tí wọn ò lọ bí ẹ̀sìn ó lọ bí àdá wọn lọ́wọ́ bá fi dá wọn ìjókòó ni wọ́n máa ń jẹ́ wọn ò lágbára kí wọ́n yíra wọn padà sí nǹkan mìíràn omi ló máa jẹ́ òun ò lágbára kí wọ́n yára sí ìkàn mí padà so lábala bẹ́ẹ̀ náà àwọn náà ju pájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hún wọ́n sì ń sáfọ̀ ọmọ fọlọ́hún kò sí ń tọ́lọ́hún dákẹ́ ìsìn lọ́hún ẹni pé wọ́n sì ń sin lọ́hún yẹn yàtọ̀ sí tiwa àṣìmá wà in min shay'in illa yusabbihu bihamdihi walakin la ọlọ́run kò sí nǹkan kan nínú nǹkan kan wà in kò sí nǹkankan nínú nǹkankan illa yusabihu bihamdi bóbìnrin lójú sí ṣe mùsùlùmí tó ní òun òkírùn fọ́lọ́hun àwọn ibi kan bẹ́ẹ̀ tó ti gbọ́dọ̀ gbà fọ́lọ́hun tipátipá nínú tàdámá bẹ́ẹ̀ náà ni ọmọ tí ń bẹ ẹnu rẹ̀ tí ò tí ì bí un náà bọ́lọ̀ má ti ní olóòsẹ̀mí ó sì mọ́ sí kíni ó sì àmọ́ bí wọ́n ṣe ń ṣẹ̀ṣẹ̀mí tí wọ́n jupá jù sẹ́lẹ̀ fọ́lọ́hun tí wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́hun àwọn ò lè mọ̀ bí mọ̀lú ti ń sin lọ́hun bí gbogbo nǹkan ti ń sin lọ́hun kò lè yá wa mọ́lọ̀ ti sọ nìyẹn walakin la tafqahuna tasbihahum ọ̀nà tí ń gbà á sin ni ọlọ́run ò lè yẹ́yìn tó ti yín tẹ́ ẹjẹ́ yẹn nìkan náà ló hàn sí tiwa tọ́lọ̀ wá ló hàn sí yìí náà mélòó náà nú wa èèyàn náà tó wá wọn ṣe ń sin lọ́hun sínú àwọn èèyàn náà láyé ń bọ gidi láyé odò ẹjí ń bọ bọ nínú àwọn tá a tún fẹ́ mùsùlùmí náà ń kọ́ mélòó náà ni tí náà yé wa hakaza wa ilayhi yurja'un ń pèsè pọ́dọ̀ ọlọ́run ọba ni padà sí ọmọ ìyá mi mùsùlùmí tí mọ̀ pé ọlọ́run ò torí nǹkan a sì mọ̀ pọ́dọ̀ wa túra àpàrà sọ́dọ̀ ọlọ́njọ́ kan ọlọ́run bá ti síwájú قل آمنا بالله وما أنزل علينا وأنا محمد صلى الله عليه وسلم sọ fáwọn ahlul kitab àtàwọn tó tún rí bí wọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́sìn lẹ́yìn ẹ̀sìn tá sínú gbogbo àwọn ànábì ọlọ́run sáwọn èèyàn wọn àwa ń o amanna billah ibi tó bá wu ẹ̀yin kẹ́yìn dorí kọ nínú ẹ̀sìn yín àwa o mùmínì làwa bówù ọ bàrin gbọ́ bówù ọ gbọdọ̀ gbọ́ olúwẹ̀rẹ̀ tí ń bẹ ń sàlẹ̀ omi ni ó mú lọ́lọ́hùn bówù ọ igi oko mú lọ́lọ́hùn àjẹnúnú gbó o lè gbé wálé kó sọ́dọ̀ sẹyìn kó máa wárí fún ìwọ ló ọ máa pa nǹkan òkúta sọ́dọ̀ ògún kó máa bọ́ àmáwá o قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون آية كم بين سورة البقرة يروى آية إيجالني ni 140 something irú àyà yìí gẹ́lẹ́ ni ẹnu ìyàtọ̀ tí ń bẹ nínú àyà yìí àti eléyìí òun láfi túmọ̀ méjèèjì mọ́ra wọn sínú bọ́kọ̀rọ̀ yẹn kúl àmàn قل آمنا بالله وما أنزل إلينا أني أنزل إلينا nínú sọ́tò alìmọ̀rán tàǹkì lọ́wọ́ oun zìlà àláyéná ìlà àti àlá ó ti yé báyìí ìyàtọ̀ kéjì wà máa ó ti yà Mùsá wà Ìsá wà nàbí yóò nà mí rọ̀bìhìm ilé tínú bá kọ́rọ̀ وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم nínú tí Baqara wà máa ó tí àyẹn ọlọ́run tún rìpíìtì ẹ̀ níbi nàbíyún níbi eléyìí kò rìpíìtì ẹ̀ so wà máa ó tí yà ń jẹ́ ẹ̀kan nínú ti alimron tán tún fúnra wa wà máa ó tí yà ń jẹ́ ẹ̀mejì nínú ti Baqara náà torí pé àwọn àfáà ní aswabu wa ahsanu wa afdalu tafsir huwa tafsir al-qur'an bil-qur'an bàbá ní èèyàn túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run èèyàn túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú pele bíi mẹ́rin ọ̀nà táàfin máa ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ká túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ká máa fi ọ̀rọ̀ ọlọ́run túmọ̀ ara wọn òun ló ní àlàáfíà jùlọ ló sì dáa jùlọ. aya yìí tó bá ń ka lọ tí n tọ́lọ̀ ọba bá ń bọ́ sọ́mbẹ́ ò bá yí ọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ irú áyà rẹ̀ wà bẹ́ẹ̀ nínú Qur'an tó lọ wò yẹn ó gbọ́ túmọ̀ yìí tí ó gbọ́yé ó gbọ́yé. náà ìlà àti àìlà nínú èdè Yorùbá tàbá ní ìlà ìyìn tó wà lọ́gangan nǹkan tó wà ní ó ń lọ ibì kan ó ń lọ ibìkan kìí pé ń bọ̀ láti ibìkan towards direction towards òní ìlàntúmọ̀ tó ana adhab ila mo ń lọ sí ilé ẹ̀kọ́ ana adhab ila almazra'a tún bí mílẹ̀ ń bòrọ́ kọ́lọ́rùn mi ó dá ń gbà náà mo ń lóókò hmm? ala ó máa ń túmọ̀ kí nǹkan wá látòkè léèyàn lórí on or on top or over òní àlámọ́ ń túmọ̀ aláìhì lórí rẹ̀ aláàzálíkà lórí nǹkan yẹn aláhàzá lórí eléyìí ìtọ́lọ̀ wá ń fi ń yé mi lé mi nínú àgbọ́yé tí ó wà nú ẹ̀ ní wípé àwọn òfin ọlọ́run tó lọ́run sọ̀ kalẹ̀ fáwọn ànábì rẹ̀ wọ̀nyí èyí tó já sí wípé bọ́lọ̀ ti ṣàlàyé rẹ̀ fún wa yẹn ó bá àdáwà wọn mu àdámọ̀ wa ó mu kò kódà tó sọ gan àwọn náà ti wò wípé n tó dáa náà ni torí pé n ti wa náà ni tẹ́lẹ̀ ta lẹni tí ó tayọ wípé bàbá bò ní nǹkan kó ní kọ́lọ̀já rí yín fẹ́ kẹ́nìkan lé gbogbo mútọ̀ fún yín nìsín kẹsì ní nìyí lára ah. Ah. ó lè ṣe wípé a ah, mọ́tọ̀ tẹ gbé wá yìí ságbára mi ó ká ti lè mẹ̀ntínì ẹ̀ báyìí torú mi sóòsù ni ni mi ò ẹnu tí yìí ó kàn sọ náà nìyẹn àmọ́ pé ẹ wo ara àwọn tí wọ́n padà pèèyàn pé ẹ dákun àfà ṣé ẹ dákun ṣé kò sí ìyọnu <laughs> ṣùgbọ́n náà àdámọ́ ni kán bùyàn ní nǹkan tó bá ti wúlò fún yẹn kéèyàn ṣe kíni kéèyàn gbà ìgbà míì wọn bẹ tó ṣe wípé á gbé nǹkan kan fún yàn á impose lé lórí ni á jẹ́ ń pákó ṣe ni òun ló wà máa ja ẹ̀mí ara rẹ̀ lógún láti ṣe nǹkan yẹn nǹkan tó padà wá ṣe tán yóò padà wá di àǹfààní ẹ̀ fún wo ni ìlà àti kíni àlà ìbẹ́nu òfin ọlọ́run ọlọ́run jẹ wá ń pa ni. oúnjẹ wa ń padà pé ẹ lò ó èmi mo dá yín ẹ ti gbọ́dọ̀ lò ó bẹ́ẹ̀ bá lò ẹ kábùkù mùmí ni ó wà lò ìgbà wa mi lónìí ṣe mo mọ̀ pé èrè ń bẹ́ ń ń padà wá ṣe tán ó wá fún àwọn tí ń pé ó le jù ó le jù àwọn padà wá kábàámọ̀ àmọ́ lò ó ṣe wà nìyẹn tẹ́bá sì wọnú àgbélẹ̀rọ ọmọ ẹ̀dá èèyàn náà méjì náà níbẹ̀ ìgbàdíjọba bá ṣòfin wípé gbogbo ilé iṣẹ́ ẹ máa san fáwọn òṣìṣẹ́ ní twenty eight sínú inú ìṣẹ́ òní dùn hmm? gbogbo ilé ẹ̀kọ́ aládàáni òṣìṣẹ́ aládàáni tẹ́ẹ̀dá lè fẹ́lẹ̀ tó bá ti di ogúnjọ́ oṣù gbogbo àwọn òṣìṣẹ́ yín ẹ máa sanwó oṣù fún wọn á ní ìjọba yìí aláìkèjọba tó mọ rírì àwọn òṣìṣẹ́ ní irújọba yẹn lásẹ́ wọ́n mọ ráìtì àwa civil servant ìjọba yẹn náà wá nítọ̀ tẹ́ bá ti gbà twenty o tó bá twenty fifth ẹ máa wá san tax ọ ẹ wá o èyí tó gbé wá yìí <laughs> ìjọba ẹ wá jáde sí wọn bá yín sọ̀rọ̀ pé owó orí tẹ́ bá láti máa fún yín náà tó mi ah, òun náà láti da títì yín ẹ sì ńgbà ọkọ̀ sọ̀tà àkọ́kọ́ inú yín dùn pa ni wọ́n máa sanwó yín bó bá ti dogúnjọ oṣù a sì ní lọ́yẹ ẹlẹ́yìn ọ̀sùn jíbi ọjọ́ bíi márùn-ún tẹ́ bá gbowó oṣù ẹ̀sán tó kè nínú ẹ̀ owó orí ẹ̀sìn fúnjú pọ̀ hmm, nǹkan ó dà ẹni bá san pẹ̀lú ògo ọlọ́run ètò tá a ṣe ni wípé abátimọ̀lá tí wọ́n san iná mọ̀ délé sí wọn ẹ̀yin tẹ́ ẹ̀ bá san ẹ máa tan àtùpà lọ́dọ̀ ara yín ah àgbẹ̀ yóò fẹ́ ìfẹ́ lè díẹ̀ àwọn àkàzà gbogbo tọ́lọ̀ ń ṣe lófin òun kọ́ lẹ́mìyàn ń rọ̀ ọ̀ma ìmọ̀ọ́nì lẹ́mìyàn fi máa ń rọ̀ ọ̀ma ìtọ́lọ̀ náà sì fẹ́ múlò náà nìyẹn wípé kódà bí òtẹ́ ọlọ́run sẹ́mi ọlọ́run tí mo dá mo ní o ṣe ṣe torí mi kódà ètò tẹ ọlọ́run yẹn náà tó bá ṣe torí tọ́lọ́run ò ní gbalada rẹ̀ ètò òrùpó rọrùn yẹn náà tó òrùpó rọrùn náà tó bá ṣe torí tọ́lọ́run kò ní gbalada rẹ̀ òun ni yàtọ̀ ìlà àti àlà sínú bákọ̀rọ̀ ọlọ́ni ẹ sọ fún wọn wípé àwa o a nígbàgbọ́ sí ń tọ́lọ̀ ọba sọ̀ kalẹ̀ fún wa ìyẹn láwọn ẹ̀dẹ̀ inú ẹ̀sìn eléyìí amànà bílẹ̀bí amànà bílẹ̀ ń síra àlẹ́ iná a nígbàgbọ́ sọ́lọ́run àti tó sọ̀ kalẹ̀ fún wa nú òfin tó wa ń gbàgbọ́ òun ìwọ̀n kìí ṣe tó bá pé ọnú ẹ̀sìn ọlọ́run ló mọ̀ wá ṣe àìlè ìrọ̀rùn màá ṣe lè àmì ìlà ìgbó fẹ́ lè díẹ̀ ẹ wò ó ní ìráyè àti ṣe ó sì torí ibi tọ́nà ti ń dẹ́gbàgbọ́ wá wò gẹ́gẹ́ níbi tí àròpọ̀ lè yẹn kò sí ọ̀nà àti wọ̀dọ̀ ọlọ́run tó mẹ́rin dání ó ń ṣe ọlọ́run alẹ́ sọ́lá tó fẹ́lá ó ní ṣùfàtìlìjẹ́nẹ́tò ṣùfàtìlìjẹ́nẹ́tò bílmẹ̀kẹ́rìhẹ̀

ẹni tó gbé lọ́dọ̀ rẹ̀ bára ní one million two million tó sì ní ẹ̀dákun tẹ́bá ní one fifty ẹ̀ mọ́ wá. ẹ̀rọ ẹni kò ẹni ẹni ẹni ẹni kò gain kò ṣe gain bó ṣe rí nìyẹn gbogbo ohun tó rọ̀ mọ́lé iná báyìí nǹkan ojú kòkòrò nǹkan adùn adùn àti láfi nípa pẹ̀lẹ́ gbogbo tó dùn tó dùn tó dùn tó dùn kó mọ́ dùn kó mọ́ dùn kó mọ́ dùn tó wá yìí tó o bá sì yẹ sí i kó o bá yè lera rẹ ó padà tẹnu ọlọ́mọdé lágbègbè rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ń ta fi rọ kiri káàlì jẹ́ náà ń tọ́kàn kọ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀. láti sọ pé ẹni tó bá jẹ́ akin èèyàn òun ní sí Islam Islam yìí sẹ̀sìn ọ̀lẹ kì í sẹ̀sìn ọ̀lẹ kìí sẹ́sìn ìgbà tí ń bá ráyè máa pray no <laughs> ó gbọ́dọ̀ pray ní lẹ́ẹ̀márùn lójúmọ́ ó gbọ́dọ̀ ní ọ̀ràn yẹn ni aláwọn náà wàá fílù síwájú wọn àbí lẹ́yìn owó bá ti ẹ̀yìn àwọn yìí ojúlówó oorun márààrún yóò gbọ́dọ̀ kì o ní fídọ́ọ̀mù lábẹ́ ìsìláàmù tó bá ní tó ṣẹlẹ̀ sí ọ tó fi lálàáfíà ara kó ló mọ̀ ọjọ́ sán nínú rọ̀mọ́dọ́n ó gbà ní o so ẹni tí ń bọ́ lọ́hún dòwò pọ̀ akínyàn ni tó ní nǹkan ṣe tó wà determined kì í ṣe ní tí òun ti ń ṣe náà ní ẹ bá rẹ tó fi ìsìláàmù ńlẹ̀ àwọn onírègbè ni àwọn tí wò mọ tí wọ́n ń ṣe ni wọ́n fi ìsìláàmù ńlẹ̀ tó jẹ́ tí wọ́n ń bẹ́nu ìsìláàmù náà wọ́n fi gbàrà náà ṣẹ̀sìn yẹn so wàhákẹ́dà ìwọ ànábì sọ fún wọn àwa láwọn mùsùlùmí o agbọ́lọ́wọ́n ọba gbọ́ gẹ́gẹ́ bí ọlọ́run wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń tá sùn nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń tá sí nǹkan mí lẹ́yìn rẹ̀ wà máa ń zìlà àlẹ́ wa lófin tí wọ́n wa lórí lófin kódà wá fẹ́ kọ́ àgbà gbọ́ a sì ń lò ó wọn ò pa wá láṣẹ rẹ̀ wà máa ń àlẹ́ Ibrahim tí wọ́n fún anabi Ibrahim sékèèzì nǹkan tó le náà ni òfin ni ká padà sínú Baqara bákan náà wa idh qala rabbuka ah, ah, subhanallah kúlù hmm, yẹn ti ẹ̀kọ́ ẹ̀kúlù amanna billahi ní sọ́lù Baqara eléyìí kúlù tínú kúlù ọlọ́nkú gbogbo àwa mùsùlùmí lẹ́yìn ànábìkú wa papọ̀ kúl ti bí ọlọ́run lóló nìkan kó máa gbogbo wa kó takora wọn wàíf wàíf o ṣeun onígun làkàyè wàíf tàlá Ibrahim rabbuhu bi kalimat ọlọ́run nígbà tá a gbé àdánwò kan náà bí Ibrahim tó láwọn gbólóhùn kan àdánwò ni mo ti jẹ́ náà sìn wọn àdánwò ni gbẹdẹmukẹ ò sínú kódà nítú ẹ̀dẹ̀ tọ́lọ́run bá ṣe fún ọdún ẹ̀sìn mọ́ṣí lò ẹ sì rí pẹ́ni tí ó rí ìyá ọlọ́run náà tí ó jọ ọmọ lẹ́yìn èṣù náà kéde fàájì kèé sọ̀rọ̀ ọ̀ràn fún ẹgbẹ́ awo tó mú ìyàwó tó mọ̀ ọmọlẹ̀ tó rọrùn ní oríkèéríkè ara rẹ̀ ń gbà mí àwọn tó bá wa ò ní pẹ́ láyé kò sí àtọ̀nà àánú àtọ̀nà kò sí ètò ìyọ̀ní làágùn ọlọ́ni wà ìlébé tẹ̀lá Ibrahim rabbuhu ìgbà tó ló wa Ibrahim dán Ibrahim wò bí kalimatin pẹ̀lú àwọn ògbólóhùn kan ó ń ṣe alayhi salatu wassalam ó ní ohun tọ́nà wọn bá fi dá ànábì Ibrahim wò tí ò fi dá àwọn ànábì kan wò ṣáájú rẹ̀ ní wípé òun lẹ́ni tọ́lọ́run kọ́ paláṣẹ láyé pé kó máa dábẹ́ ẹ̀dá kìí dábẹ́ ṣáájú ànábì orí ẹ̀ ní tẹ̀sírí ìyẹn ti bẹ̀rẹ̀ pé á tí n bá fẹ́ pé ìjọmọ ìdẹ́yìn dáadáa lọ́mọlúwàbí ọkùnrin yẹ kó máa dábẹ́ ànábì Ibrahim lẹ́nu àkọ́kọ́ bìkẹ́lì máa kí ń àwọn tàbá sì láǹfààní sí tẹ̀sírí yẹn nígbà yẹn aṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ nínú ẹni àwọn fásitì sọ pé ìgbà tí Ọlọ́run pa Ibrahim láti ẹgbẹ́ kó máa dábẹ́ yìí ó ti lé ní seventy years torí àwọn kan ló ti ń ṣàmàánún so rọrùn jọ mùsùlùmí tí ìbá ṣe ìmánì ọmọ ọkùnrin gan tí má ti ní lóṣù mẹ́ta oṣù mẹ́rin kẹ tó dábẹ́ fún igbe yẹn ó pọ̀ ìrora yẹn ó pọ̀ yóò pọ̀ ju wípé bóyá ọjọ́ kẹta ẹ ti gbé dán kílíìkì padà wọ́n ti dábẹ́ fún ìnira yẹn ó mọ̀ níwọ̀n torí ìnira ìdábẹ́ta dábẹ́ fún ọmọ nígbà tí ò tí ì pé ìnira kan bẹ ó ma ń súnmọ́ kó rọ̀ lọ́rùn díẹ̀ nígbà tó ti dé tẹ̀míkì ma máa wá dábẹ́ òun lẹ́nu àkọ́kọ́ wọ́n sì ní ó dábẹ́ yẹn bill fax kò sí nítorí tó mọ̀ pé òun lè lò tó lè rí kinní yẹn jáwó sí ẹkọ àáké ló lò ṣe abrahamu baba abrahamu apẹrẹ baba àgbàgbọ́ abrahamu baba àgbàgbọ́ lásán ló dé dárájà yẹn ni. ṣé lásán ọlọ́run bá ń pa ànábì Muhammad láṣẹ wípé tó o bá fẹ́ wòyàn kọ́ sí inú àwọn ànábì tèmi rán o Ibrahim ni o wò kọ́ sí o bá fẹ́ ní mẹ́ńtọ̀ tí o mọ̀ káńsẹ̀lì ẹ̀ tí o mọ̀ pé dáwà tó fẹ́ sí yẹn ṣe báyìí mo bá ṣe báyìí ránu ni o báyìí ni kò ṣe o. ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفاً walam yaku minal mushrikin kò sí kan náà àwọn ànábì ọlọ́ kódà adam tọ́lọ̀ wọn kọ́dá átà ànábì inú lẹ́ni tó kọ́ jẹ́ ànábì lórí ilẹ̀ láyé bó wọn kalẹ̀ ní mẹ́ńtọ̀ àbí rómù dẹ̀fánà muhammad ibrahim ló gbé kalẹ̀ náà pé lára ibrahim yẹn san ibrahim jẹ ibrahim tó muhammad jẹ otherwise abdullahi bàbá àdàbùtọ́lì kéèké ní gbèsè síwájú ọlọ́run ṣùgbọ́n àdúrà kan tó ṣe nínú sọ́tù bákọ́rọ̀ yẹn ní ọwọ́ ìdíbi tàdá Ibrahim yẹn ní parí ẹ̀ tó ní wọ ọlọ́run mo tún kéèké ọ ní tó bá ṣe mí ní aṣíwájú rẹ àwọn ọmọ ọmọ mi náà bá ṣe wọn láṣíwájú dáadáa tọ́lọ̀ níbẹ̀ náà ni ẹ tó bá nígbàgbọ́ nu wọn níṣe láṣíwájú o alábòsí nu wọn kò ní jẹ́ èèyàn o so lára àwọn àdúrà tó ṣe pé máa sa àwọn ọmọ mi láṣíwájú yẹn náà ló gbàlúyà ní Muhammad ẹ̀ǹkà ti sọ́njẹ́ òní náà ẹ̀rí pọ̀ lórí ẹ̀ gbogbo oore tọ́lọ́run ṣe fún ọ yìí ó ní ṣe pàtàkì àwọn òbí ọlọ́run wò mọ́ ọ́la olùpẹ́tà àwọn òbí ọlọ́run wò mọ́ ọ́la iṣẹ́ wo ni wọ́n ti ṣe kí ni iṣẹ́ ìjọ́sìn tó ṣe síwájú ọlọ́run tó fi dìṣẹ́ fòrè tọ́lọ́run ṣe fún ọ lọ́lọ́ kó àwọn òbí rẹ̀ jẹ́yà wọ́n dààmú ẹja dá wọn láyé látara ọmọ náà ó bá ní wọ́n ti parí iṣẹ́ wa ni ah, àwa ọmọ ẹni ọlọ́run wọ́n ti parí àlábà ah, àwa òun ọ̀rọ̀ ti wá mọ̀ fúyẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò fúyẹ́ kankan torí pé ìwọ náà gbọ́dọ̀ ṣe iṣẹ́ kọ́lọ̀ lè dá wọn náà láyé lára àwọn ọmọ tí wọn náà bí tò yóò bù ọ́ kù kọ́lọ̀ ń kó fi ọ́ sẹ̀sán fáwọn òbí rẹ kó mọ̀ lè fọmọ tiẹ̀ náà sẹ̀sán fún wọn ẹjọ́ parí lórí rẹ tí wọ́n bá ti kú tẹ̀sí yóò rí bẹ́ẹ̀. naam wàmọ́ unzila ala Ibrahim ṣé kìí sàdánwò ni lẹ́yìn ọdún gbọ́n òun àtìyàwó àtọ́mọ́ òun àtìyàwó àkọ́fẹ́ ìyàwó rẹ̀ àti ìyàwó rẹ̀ tí wọ́n ń ṣe àgọ́jọ́ tó ti pẹ́ kọ́lọ̀ tó wá ní èyí tá a tó ń bùn ọ́ lásìkò yẹn náà tó tí ì rí mi tó ń pa fáwọn ọlọ́run ọmọ òǹsílà àlá Ibrahim àwọn òfin yẹn kì í ṣe ń tí ó gbà fọ́lọ́ ni kì í wá sọ nìkan wa Ismaila Ismaila náà sọ náà rádánwò ni kó rádánwò méjì hàn dáadáa náà àdéhùn tọ́lọ́run bá fi kàn méjì àkọ́kọ́ òun ni àṣetọ́lọ́run pa bàbá rẹ̀ pé kó pa á àdánwò ńlá ni ó tún ní yà ábà tí falmọ̀ tó mọ̀ ẹ́ kò sí irú ọmọ bí Ismail mọ́ láyé kò sì ní sí torípà náà bí ọlọ́run lòun tí ọlọ́run ti sẹ́ òun rọ̀ fún kó tẹ̀ lófin rẹ̀ ni bàbá mi àtàtà kò pààlà àbà ni bàbá òun ńlá kò pé bàbá mi fẹ́ ìjà nàbì tẹ ìjà nàbì ṣé kò ti ń sin yín wí báyìí ẹ̀rí mi ti mí èmi nìkan náà ọmọ ẹ̀sìn lẹ́ lálàkẹ́ tó ń pa mí ẹ̀sìn tó wá tó sọ fún mi sọ̀rọ̀ pé àwọn tí wọ́n fọmọ wọn sógun owó gan wọn ilé ìsọ̀ fọmọ wọn fẹ́ fọmọ sógun owó tó fẹ́ sọ ni ó ní ya abẹ àti mọ́tò wọ bàbá mi àtàtà àtàwọn náà lè kálí tẹ̀sírìf àmọ́ lò bẹ́ẹ̀ lédè lárúbáwá ya ọkùtà mo kò mọ̀ ìyá mi bìnrin dáadáa ya àkọwàtà mo kò mọ̀ ìyá mi ọkùnrin dáadáa bàbá mi àtàtà bàbá mi ọ̀wọ́n ifo àlùmọ̀ tó mọ̀rọ̀ wọ́n ti ní ẹ̀pà mi lójú oorun bẹ́ẹ̀ ti lálálà òní ẹ̀pà mi sàtàjídù ní insha allahu mina sọ̀bìrín pẹ̀lú ní fi ń da yín lójú máa fara da ọ̀bẹ tẹ́tẹ́ fi pa mí àìkú ká tún wálé ayé padà ó hàn o ṣé kìí ṣàdánwò ni láfi ní bẹ́ẹ̀nù àwọn òfin ọlọ́run ìmánì lèèyàn fi gbọ́dọ̀ lò ìsáàkù náà nǹkan ṣé rádánwò títí ẹni àbí yakubu ni rádánwò títí ẹ olórí àdánwò nìyẹn tiẹ̀ rí láàrin yusuf ọmọ rẹ̀ àti àwọn asbat ẹni kí wọ́n dákọ̀ yakubu àtàwọn ó dákọ̀ kí ni asbat àsìpò nílẹ̀ èdè lárúbáwá ó ní ọmọ èèyàn tó jóbìnrin tó bímọ sílé ọkọ ọmọ tó wá bí wá jọkùnrin ọmọ èèyàn lóbìnrin tó jọkùnrin ní jẹ́ septo asepto ọlọ́run ṣàánú rẹ̀ ó sì wọ ọmọ ó sì rọ́mọ tó fi lọlé ọkọ ó wá bímọ ọkùnrin ọmọ yẹn sí ọ septo ni òun kan pè ní grandson àbí síbẹ̀ náà ni síbẹ̀ lẹ́yìn ilé ìbò tí wàá ti rí dákun <laughs> ní grandson nìyẹn ọmọ ọkùnrin tọmọ tiẹ̀ wá bí ọmọkùnrin tó níyàwó tó fẹ́ nígbà tó ń tó bímọ ọkùnrin ọmọ yẹn ni wọ́n ń pè ní alhafid alhafid alhafid haufa yau matdal náà gbogbo àwọn méjèèjì lára ọmọ bàní sọ̀rẹ́là yẹn ọmọbìnrin ni wọ́n jẹ́ compared sí Yakub tọ́lọ̀ bá ti fẹ́ kó gbọ́n wọn papọ̀ nù Quran ó mọ́ ló gbólo asbaton asbaton asbaton àbíkúlò asbat àwọn méjèèjì láyẹn ni níjọ́ tí Musa tọ́lọ̀ ń fẹ́ gbàdúrà tó ṣe níjọ́ kìíní àná lórí Fir'aun tó ní Rabbana ọtúnmísà aláàmúwálìhìm wàṣílú aláàkùlóbìhìm fọláyọmìnà àtẹyàrọ̀ àzábàlẹ̀ àlè ó lè débẹ̀ ni ó Musa bá kí ọlọ́run bá kó lè débẹ̀ ni ẹ̀rùn pé tá bá ti lé ewúrẹ́ títí tó <laughs> o padà tó bá ti súnkàn yìí rí kí ni tí ó ṣe tó bá ti kojú dà wíwọ náà méré ni o tó bá dúró dè <laughs> bẹ́ẹ̀ ni fídánà àtàwọn ọmọ ogun rẹ̀ Musa wà lọ bẹ́ẹ̀ náà ni wọ́n náà ti lọ sọ́nà okun kí ni jẹ́ bẹ́ẹ̀ agbátẹ̀lé wọn òun náà wá fi ṣe wípé àjọ pa Musa àtọmọlẹ́yìn rẹ̀ run yányán ogun eléyìí àjọ jà ni ń bò ṣe wípé àdúrà Musa ti gbàlé lórí yẹn ni pé pè tí Musa sẹ́lẹ̀ lórí Musa padà ó padà bẹ́ lọ́nù ni ibi tí ọ̀rọ̀ fẹ́ nà ń lọ ìwọ lọ rọ́bà náà ìwọ olúwa wa ìwọ ló dá ló dá wa náà ìnáka tẹ́tà fèrè àwọn náà zina tán wà mùwálá ìwọ ló jogún ayé fún ìdáhùn náà pé kò lówó kò lágbára irọ́ ni ó ní agbára ó lówó léèyàn ó nípò láṣẹ fílẹ̀ àyà ti dúníyà ayé náà ló ti yọ̀ǹda rẹ̀ fún òun àmọ́ ń lo agbára yìí fi ń dà máa wà ta ní tiẹ̀ ṣe rọ́bànà ìwòlú àmì tó pè ọ́ lẹ́ẹ̀kan sí yóò tún mísà aláàmù wà lè hìn gbogbo ọlá àwọn àwágbára wọn bá ń parẹ́ wàṣìlúdẹ̀ aláàkólóbì jẹ́kọ̀ wọn ó le jẹ́kọ̀kọ̀ wọn ó le méjẹ̀ wọn ó mọ̀nà hátà yára wọlé àzábàlẹ̀ alim ìgbà tó máa fojú gan ní ìyà tó le báyìí nìkan tó dáwọ̀ ọlọ́run ọba mà rọ́bànà àní Mùsá ló ọlọ́ni kọ́ọ̀là kọ́dé yìí bá dá ẹwà tukù máa torí pé Musa àti náà ni wọ́n ń ṣépè yẹn ń jọ yẹn ń gbàtara ni wọ́n ọlọ́ni ẹ ṣe sùúrù àdúrà ẹ̀wà àti fíhìn Harun náà mo ti gbà á kọ́dí mo ti gbà á fásitì yìí ẹnu tẹ́yìn nídìí ni pé ẹ̀dúró lórí ọlọ́run ìwọ tó bá ń bẹ ọlọ́run kọ́lọ́run ó gbàdúrà ẹ dúró tí òfin mi ọlọ́run ẹ̀yin méjèèjì ẹ má tẹ̀lé lánàá àwọn tí nǹkan òye o ẹ̀yin èé tẹ̀lé lánàá àwọn aláìmọ̀kan láti ṣẹ̀sìn ìlànà ẹni tó yé lèèyàn ń tọ̀ ọ́ ṣẹ̀sìn kìí ṣe pé ayé kan ń ṣe wọ́n ń ṣe kìíní kan ṣe wá ní kò dáná ibi àwọn èèyàn ń ṣe àwọn èèyàn tí wọ́n ń ṣe ìta ni wọ́n ṣòfò ẹ̀sìn yé wọn ni. ọlọ́run gbàdúrà yẹn ìgbà tó wá di wípé wọ́n ń lọ bẹ́ẹ̀ fẹ́ràn náà gbẹ́sìn ti tiẹ̀ gbogbo àwọn ọmọ ogun rẹ̀ wọ́n gbẹ́sìn tiwọn wọ́n bá ń lé Musa àti àwọn bàní sọ́rọ̀ tí wọ́n gbà fún mélòó ni wọ́n ló ń kà wọ́n dojúkọ òkun tá à ń sọ yìí àwọn ọmọ anábì Musa wẹ̀yìn báyìí wọ́n ní Musa a wọ́n ti bá wa ní sọ́ọ̀tù ṣọ́ọ́rọ́ dọ́tà méjì pàdé wọ́n ní Musa wẹ̀yìn àní Musa ìwọ́lá láàgbà fún un àwọn ilé ìtìbá wọn lẹ́yìn ogun tí wọ́n kó lọ́wọ́ wòye òǹkà wọn síláwọ̀ ìjọ ń bẹ pẹ̀lú wọn. kọ́lá sábù wọn sá ìnà lámúdọ̀rọ̀ kù wọ́n ti bá wa o tọ́mọ ilé bá wa báyìí tọ́wọ́n wá ti bà wá wọ́n pa wá tán nìyẹn. sọ́mọ̀ wípé ànábì ọlọ́run ojúdojú lọ <laughs> ìtọ́nà fi hàn àwọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú àṣepapọ̀ àwọn àtọ́lọ́hun kò wọ́n sáwà táàjọ́ ọmọlẹ́yìn wọn làwọn fi ń dáòtù ọlọ́hun àwọn ànábì ọlọ́hun yìí dáòtù ọlọ́hun yẹ̀kín kése yẹ̀kín yẹ̀kín kọ́ yẹ̀kín <laughs> yẹ̀kín bẹ fáwọn àwọn sáfù ní bẹ nú ẹ̀sìn ti wá bàbá ní a ṣe jẹ́ ìṣe méjèèjì papọ̀ torí lójú àlùkí àmọ̀ tọ́lọ̀ bá ní ilé <laughs> ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́hun ara ò musa ni kọ́ ọ̀là ìfẹ́ sọ yẹn mọ́ ẹmẹ́nukú mẹ́kì wọn bá wa ẹmẹ́nukú ẹmẹ́nukú inna ma'iya rabbi sayahdin olúwa mi bẹ pẹ̀lú mi pẹ̀lú mi yóò sàmọ̀nà fún mi bá ṣe ni yóò tọ́ mi kò ní inna ma'ana rabbuna inna ma'iya rabbi sayahdin torí kò lọ́wọ́ ránṣẹ́ sí wọn tó bá sì darí wọn sí làwọn náà lọ ọlọ́ni àwọn aránṣẹ́ sí anípọ̀pọ̀ ọwọ́ rẹ yẹn ó yá fi na òkun yẹn fanfàlàkọ̀ ó sì bẹnu pẹ́ bí ìgbà tí iṣu bá bẹ́nu nú ebè ìgbésù tó bá ta ilẹ̀ orílẹ̀ ìgbádùn <laughs> yóò bẹnu jáde ni ìgbà tó bẹnu pẹ́ báyìí fàkánà kúlù fèrè kín kàtọ́ lórí àrín ọlọ́run ní gbogbo méjèèjì láìyá sí ẹ̀yà bá ní sọ̀rọ̀ yẹn wọ́n pọ̀ nípọ̀ bí ìgbàpókè ni wọ́n oníkálukú wọn sì mójú ọ̀nà kọ̀ọ̀kan nínú ibi tó mi sí gbogbo rẹ̀ gbẹni gbogbo omi tí bẹ́ẹ̀ náà kún yẹn gbẹni ọ̀nà méjìlá wá jáde fún sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan náà bá ní sọ̀rọ̀ yìí a ẹnu fílànà bá dùn tí a ti yín ba yín a ti sọ pé ó ní dán burúkú làbá yín ó tún so omi de ìpè àbí ogun tẹ̀ ẹ̀dùn jà báyìí nìsín ibẹ̀ lápá yín wá wọ́n ti sáré jáde kúrò ní òkun tó ti di ìpè yẹn táwọn wọnú ibẹ̀ tí wọ́n báyìí ọlọ́run dá ìpè padà sínú omi ni tó mọ̀ pé yorùbá ń sọ̀rọ̀ kan nípa ọlọ́run èyí mo gbàgbọ́ dáadáa wọn náà ọba tí eléyìí kò tó mú yàn eléyìí dá nínú ìròyìn ọlọ́run kò kọ́ yóò sì máa lé ọ gbọ́dọ̀ gbọ́dọ̀ náà ló ní ọ <laughs> tọ́ pé tóyè bá jòbí dáadáa tọ́mọ rẹ bá ń sẹ̀ kò nídìí kó mọ ilé káàkiri àdúgbò <laughs> èmi kò ní bàbá mi ẹ̀ fi lẹ̀ ngbò nígbà tí ó sì ní bàbá mi lóòótọ́ bó lọ lọ lọ yóò padà sí kódà kó lọ mọ́ sunlé epo kó sun kíní káàkiri ngbò bá padà yá yóò padà máa mí nìgọ́ lẹ́yìn ilé kí ló dé dádì mi bínú sí mi ni ó wọlé lọ òun náà mi ni ń bò ní bàbá mi so kò ní ìdíkẹ́ yẹn ń dààmú ọmọ èèyàn ni so ibo la fẹ́ sá mọ́lọ̀ lọ́wọ́ sí kò rọrùn ọlọ́ọ̀bá ilé yẹn kò tó mú yàn síyìn náà ṣàdánwò ọlọ́ọ̀ ní gbogbo ilé yìí bá ti sàlàyé rẹ̀ fún yín àdánwò ti yà Yakubu náà ni tó rí pẹ̀lú àwọn ọmọ rẹ̀ torípàdánwò tó rí jùlọ láyé òun náà ní sọ́ọ̀tù Yusuf yẹn àdánwò tó sì lágbára ní pàápàá jùlọ fẹ́ni tọ́lọ́run bá ṣe lẹ́ni tó níyàwó méjì mẹ́ta mẹ́rin kíkanú àwọn ọmọ orogún síra wọn kọ́lọ́n fẹ́ gbórí rẹ̀ sókè káwọn tó kù wá kọ́ tẹ̀mà bá bálà àdánwò ni òun lẹ́ lómi fi mọ́ ń rò pé polygamy ò da ẹ̀ẹ́n kìnìkan kìnìkan àdámọ́ ni. wo ara wa bí wọ́n jọ bí wa ni tí ẹ sì fẹ́ dájú wa lọ àdámọ́ ni àgbọ́yé ẹ̀sìn ní ń kọ́yàn bẹ́ẹ̀ sì lo owú yẹn owú ni rárá bàbá kan jọ bí yín ni àtìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣẹ̀dá yín sọ̀rọ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi ń wípé ẹ̀sìn nígbà fún yẹn náà nírú ẹ̀ ibi ẹ̀gbẹ́ náà ẹ̀wọ̀n bá ti bèmí ọlọ́run èmi náà ṣerú ẹ̀ fún ọ nígbà kò jú bẹ́ẹ̀ lọ tó ẹ̀ńtọ́ lọ sí ni ó yọ ọdún sókè yẹn náà kó jáde àwọn fóònù náà èmi làbí kẹ́yìn ẹ̀mí ọlọ́sìn ni kí n máa bọ yín bẹ́ẹ̀ bá ti gbà fún mi báyìí ó yóò ta yín ni ọlọ́fẹ́ dùn náà wò tó dẹ́n tá a gbọ́ láfún náà àdánwò náà lọ́la tá a gbé fún wọn nẹ̀bẹ̀ ló kun bí sáré wà lóko ẹ̀rì fìtìnà bọ́lọ̀ ṣe ń fowó dán yàn wò ní fòṣì dán yàn wò wàá kàdà ṣéke sàdánwò ni wà mẹ́ òun tíyà Mùsá àti ń ta wá fún Mùsá gbogbo ẹ̀ àgbàgbọ́ o lófin ẹ̀sìn tọ́lọ̀ wọn bá fún àgbàgbọ́ wà Ìsá Ìsá fún ànábì Ìsá àgbàgbọ́ wọn nàbì yóò nà mẹ̀rọ̀ bí gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá látọ̀dọ̀ ọlọ́run bá tó rán wọn ṣẹ́ gbogbo ohun tí wọ́n fi jíṣẹ́ fún wa àgbàgbọ́ o la nufarriqu bayna ahadin minhum àwọn ò sì yàtọ̀ láàrin àwọn ànábì ọlọ́run àṣùpìyàn láàrin wọn inú àkídà mùsùlùmí nìyẹn èyí gbọ́ lásán níbì kan lórí ìkejì tí yóò bá fẹ́ ṣàṣìṣe níwájú ọlọ́run subhanahu wa ta'ala kódà ń ṣe ọlọ́run nígbà tó lọ́run sí payá àwọn nǹkan kan fún nípa àwọn ànábì tí wọ́n síwájú rẹ̀ dáyé kan tó wò wípé ah níjọba ẹ̀dá èèyàn àwọn irin tí wọ́n lọ́run ní òfin hàn mí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn ànábì wọ̀nyí àwọn tí mo fẹ́ jíṣẹ́ fún lèmi bá gbọ́ yé sáwọn ó gbọ́ yé bẹ́ẹ̀ ànábì wá láwọn ọ̀rọ̀ kan tó sọ nípa àwọn ànábì kan ìṣẹ̀mí wọn ìṣesí wọn tá a kà ń nù tàn nípa wọn nínú Quran ó súnmọ́ ká mẹ́fẹ́ máa fojú wípé àbí ò pàfẹ́tì wò wọ́n àyíbá kan wò wọ́n ànábì tí wàá sọ àwọn ọ̀rọ̀ kan lẹ̀ tá a fi gbọ́dọ̀ kọ̀ǹtóòrò rí wa kúrò níbi wípé àbí bákan ni wọ́n jẹ́ àbí aláburú ni wọ́n àbí bákan ni wọ́n inú wọn ni Yunus ṣùgbọ́n náà kéde ni ó sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn rẹ̀ wọn ò sì gbọ́ ló okay à ń ké fún yín ẹ̀gbọ́n àrí ọlọ́run fi omi pa yín rẹ ni ẹ̀yin tẹ̀ nílà káyè òjò sì sún lóòótọ́ ló bá gbọ̀n wọ́n jọ nínú ìlú ni <laughs> ó bá fẹsẹ̀ fẹ́ ara o òjò yàtọ̀ sí òjò ẹ̀sìn ẹ̀yin tẹ́ gbà fún mi náà ni ó rọ́ọ̀lì lórí ló bá fẹsẹ̀ fẹ́ ìbẹ̀rù pé ẹ kí n mọ̀ tẹ̀ sí lórí ilẹ̀ ayé bèrè sí pé yóò tẹ̀ bà mí ó kọ́ sínú odò ní ògùn sínú odò ó bọ́ sẹ́nu ẹja kó tán from frying pan. màtáwọn sì ìrójò tí wọ́n rí wípé ee <laughs> bọ́lọ́run bá rọ ilé ilé wa lórí àní ń sẹ̀mí lórí ilẹ̀ mọ́ wọn ni wọ́n lọ́wọ́ àtúnbá o ọlọ́run àtúnbá o yúnúùsù tó rán sí wa a ti gbà fún àṣekèfèrí mọ́ àṣẹbọ mọ́ ọlọ́run mo forí jìn ọlọ́run ní àforíjì yìí ọlọ́run foríjì àwọn èèyàn rẹ̀ òun bẹ̀ẹ́ náà àdánwò ní omi àforíjì àwọn èèyàn rẹ̀ òun bẹ̀ẹ́ náà àdánwò ní omi tó ń ti bẹ́ẹ̀ ẹlòmíín bá gbọ́rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí àbí kí wọ́n tún sọ kán tó ń fẹ́ lórí yú báyìí lọ ó lè máa wá wò ó pé ànábì Yunus ẹ̀ẹ́n kìíní kìlódé tó náà fi ṣe báyìí kìlódé náà fi ṣe báyìí ànábì wa sọ wípé látùfàdìlú ní àlàyé Yunus bin Mati ẹ bùnú mọ́ká ẹ̀yin àlùmọ̀ mi ẹ mọ̀ gbọ́lá fún mi lórí Yunus ọmọ mọ̀ká o mi ìdájú tó ti gbogbo ohun tó ṣẹlẹ̀ sí yẹn mi lórí jùlọ wájú ọlọ́run tó gbogbo ọ̀nà ànábì fi kọ́ọ̀bù wa mo yá ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sáwọn ànábì kan láti mọ̀ wá wò ní pé ànábì tiwa ló dáa jù ànábì tiwa ló dáa jù rárá o la nufarriqu bayna ahadim torí pé nǹkan ẹ̀ làwọn nàṣọ́rọ́ náà kó sí àti yahud tó fi di wípé táfíríkọ̀ náà wọ́n ṣe láàrin àwọn ànábì ọlọ́run sọ́fìwò wípé wọ́n yé ṣe èèyàn ọlọ́run ni wọ́n àtàtì kan sọ ọjọ́ kan ó ní you can't understand wọ́n bá mi sọ̀rọ̀ ní ó ní stars you can't understand ó ní Jesus Christ is human being is God ó ní what you are trying to establish is not understandable and it can't be understandable is human being ó ní ìsúmábì yẹn ó lò so ó láwọn náà gbà pé human being but it's God wọ́n ní how could human being be an human being and be a God at the same time ó ní you can't understand wọ́n ní sọ orí ẹ̀sìn you can't understand yẹn kì í sẹ́sìn <laughs> náà ni bàtìrí tí wọn náà tú wọn Súfí kì í sẹ́sìn níwọ̀n náà túnú Kùránì tó ń sọ pé àwa ni Ọlọ́run la lè gbọ́ yé ah, jẹ́ káwọn tí wọ́n ń ṣe Ọlọ́run bí yín náà gbọ́ yé ọlọ́run gbẹ́sìn kan kalẹ̀ ní òfin wa kó wá ní àwọn ànábì ọlọ́run nìkan ni wọ́n lè gbọ́ yé àwọn ọmọlẹ́yìn wọn ò lè gbọ́ yé títí wọn láǹfààní pọ́lọ̀ náà sì ń gbà tàbá gbọ́n táàsì sí yé so ẹ̀sìn pé kò lè yé eyín yẹn kò sínú ìsìlámù sẹ́yìn náà ẹ wò ó kéèyàn jọ́ lọ́run kó tún mọ ẹjẹ́ èèyàn wọ́n sì dé ládé ẹ̀gùn kò sì lu agbára ìjọ́lọ́run rẹ̀ kó fi protect ara ẹ̀ tẹ́yìn fi di pé wọ́n èsì ń débi àgbélébùú náà ìkànnì kò sì lu agbára ìjọ́lọ́run rẹ̀ kó fi gbéra rẹ̀ ara o èèyàn èèyàn òun ànábì Ìsá èèyàn ànábì Mùsá èèyàn ànábì Muhammad gbogbo wọn kò sáyẹ́ bí ipa nù wọn wọ́n sì ń jẹun kò sáyẹ́ bí ipa ọlọ́run ní isa Ìsá yẹn àti ìyá rẹ̀ káná yá kò láàrin tọ̀ àm àmọ́ èjì ń bókèlè <laughs> Muhammad na ebi ó fún ilẹ̀ bọ́jọ́ kan tó ń ṣiṣẹ́ ànábì tó bá ti kí ṣubú ìtàn yóò jókòó sáyé rẹ̀ yóò mọ̀ subscribe yóò mọ̀ sàdúà tóòrùn ó fi yọ tóòrùn bá ti yọ tán dáadáa yóò wá dìde yóò kírun dùhà tó bá ti kírun dùn yẹn tán yóò máa wọnú ilé àwọn ìyàwó ẹ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan yóò máa sálámà sí wọn ó wá pẹ́ńjọ́ kan tó fi di pé bóyá ká bí ọwọ́ gómìn mẹ́wàá àbọ̀ sí mọ́kànlá á ní gbogbo àsìkò dùhà ó wá dọ́dọ̀ ìyàwó Aisha àbí kan náà àwọn ìyàwó rẹ̀ ó ní ìjẹ́ nǹkan mẹ́ta tẹ̀ lè jẹ lọ́wọ́ àárọ̀ yìí ìyẹn bá fún lésì wípé kò sí nǹkan kan kò sí nǹkan kan lé sẹ̀mọ́ ò sí pando náà ti tán kódà láti tẹ̀ wò pé ó sẹ́kù lálẹ́ àná yẹn àwọn ọmọ yìí ti jẹ́ láàárọ̀ yìí lápèjúwe náà tó bá ti rí bẹ́ẹ̀ mo sọ́dáwẹ̀ àdébùfẹ́ sọ́dáwẹ̀ nígbà tí òṣò oúnjẹ ń lé mọ́ ló ṣe kí ni àná èèyàn gbogbo wọn èèyàn wọn èso lọ́hùn abara ìyìn tí ń du àwa náà ń du àwọn náà bẹ́ẹ̀ ni wọ́n lè kanna bẹ́ẹ̀ ni wọ́n sáà ní yí ń dùn mí bẹ́ẹ̀ ni àwọn náà lè kanna wọ́n pariwo dùn àwọn <laughs> ọ̀rọ̀ lásán débẹ̀ kò sí kanna wọn báyìí tó ní quality kó jọlọ̀ lára wọn kò sí ṣùgbọ́n ṣe jẹ́ nìyẹn torí wọ́n wọn gbé ànábì tayọ àlà àlàyé lọ́rùn Muhammad kò láyé kò kan ẹni láyé ṣe é kébi pa sẹ́ni <laughs> ayé tó lè bí kò gbọ́dọ̀ pàṣẹ pé wọ oúnjẹ bọ́ọ̀bì kì í sì máa jẹ́ ọ́ ànábì ò láyé o wálé láìlẹ̀ àṣẹrọ̀ tó wálé òwúlà tó máa ń gbẹ ẹwù tí èsì tànábì wọ ànábì lọ́rùn ẹ̀wọ̀ ẹbọ máa ń gbé wọ ànábì lọ́rùn ọlọ́run dà sá ó sàdá ó yàtọ̀ sí wa léèyàn ṣùgbọ́n èèyàn ni kò sì gbà kan súnmọ́pọ̀ ọlọ́run ọba rí wà náhùn láhù muslimun ọlọ́run ọba tó wá rán gbogbo àwọn ànábì yìí ń ṣe tó sì fún wọn láwọn òfin wọ̀nyí ọba yẹn là ń ju pájú sẹ́ẹ̀lẹ̀ fún láwọn mùsùlùmí gbogbo òfin tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fáwọn ànábì wọ̀nyí èyí tó bá jẹ́ tọ́lọ́run ọba náà tó sẹ́kù sọ́wọ́ wọn àgbàgbọ́ èyí tó bá ṣe pé ayédèrú tọwọ́ tí wọ́n ní kò kàn wá ọlọ́run wá ní ẹni bá wá ẹ̀sìn míì yàtọ̀ fún ìsìláàmù lẹ́sìn fàlẹ́yìn yóò kò bẹ̀lẹ̀ míì wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ wàhúwà fi al-akhirati min al-khasirin tó bá dòjọ́ alkiyama ìkanná àwọn ẹni òfò ni ó jẹ ọlọ́mọ sì wà lẹ́nu òfò lẹ́yìn náà fi rìnlẹ̀ wípé gbogbo àwọn ànábì ọlọ́run kánú muslimina haqqan gbogbo mùsùlùmí ni wọ́n kò sẹ́lẹ́sìn míì nínú wọn yàtọ̀ sí islam kò sí gbogbo àwọn ànábì ọlọ́run islam ni mo mú wá àwọn akẹ́tún ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan ọ̀nà ìkírun ni ọ̀nà ìgbà zakati ni ọ̀nà kìíní kan ìyẹn ló lè máa yàtọ̀ síra wọn díẹ̀ díẹ̀ <laughs> àmọ́ ní tó jẹ́ pìlẹ̀ ìjẹ́ ìsinlọ́wọ́n ọba lónìí kan ṣoṣo gbogbo wọn ni wọ́n rí bákan wọ́n lè kọ́dẹ́ bá asínà fi kulli ummati rasula àní ìbúdó lọ́hà wọ̀jẹ̀tánibú ọ̀pọ̀ gòtì gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n gbé lọ́wọ́ nìyẹn tawhid wọ́n gbé lọ́wọ́ kò sí ànábì ọlọ́run bá kan tó pèpè lọ bí wípé ẹ máa sìn mí lẹ́yìn ọlọ́run ta'ala náà gẹ́gẹ́ bí wa a rí kọ́ nínú àwọn àyàtì méjèèjì yìí wípé àwọn èèyàn fún ara wọn àni wọ́n ń ṣe àgbélẹ̀rọ àwọn ẹ̀sìn tó yapa sí islam tí ń jẹ́ sí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala islam lè sọ tọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala tó fi sí gbogbo àwọn ànábì rẹ̀ lẹ́sìn bákan náà anna islam at-taw' huwa al-mutala'u bihi al-muslim wa islam al-karh as-sadir min al-kafir هو لتطوير الأرض من الاشتراك بالله تعالى لأنه يأتي كراهة من السلطان له فليس رضا منه ká fi ẹ̀sìn ìfinúfíndọ̀ ṣe òní tá a fẹ́ fún mùsùlùmí ẹ̀mí ìwọ mùsùlùmí jí ó rọ̀ jẹ́ kọ́kàn rẹ̀ ó rọ̀ débi wípé gbogbo tó bá tò lófin ọlọ́run kó bá ọ lára mọ́ dáàbí jẹ́ mùsùlùmí nìyẹn òun náà tá a bá sọ fáwọn èèyàn ń gbà mí wípé mọ̀tọ́lọ̀ ń sọ fáwọn ọkùnrin wípé fáǹkì ọ̀hún máa tọ́ bálàkún mí nà nìsà mọ́síná wà fùlásà wà kápó ṣeé ṣe ni káwọn obìnrin àpíl nínú sùlámù sọlọ́run mo bá ní wọ́ọ́lọ́ ẹnu àpíìlì kan tá a ní àyà yìí pò tiẹ̀ ní parẹ́ bá a mú túmọ̀ mí wá fún. sọ̀rọ̀ tó bá yà yìí bàbá ń tu ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọkùnrin mọ̀ rẹ́rìn bẹ́ẹ̀ tí ń rẹ́rìn ojú tí wọ́n lé ní pé kí ló dé tó wá ṣe wá sí lọ bí i á ṣe wá sí lọ ibùsùn pé ara ah, ẹ̀sìn wa ló wà. àmọ́ at the same time àrìjálù kọ̀wàmúnà àlànìsá bima faddala Allahu ba'dahum ala ba'din wa bima anfaqu min amwalihim mọ́ bá ka ilé ìkọ̀ yẹ kí ọkùnrin dùn o ṣekú mọ̀ pé é mo rugi oyin torí tọ́lọ̀ tó wá gbé kọ́mi náà láyé à ń bí níbi ojúṣe sóbìnrin bóò ní ìṣe múṣẹ́ pàápàá jùlọ wa bima anfaqu min amwalihim kí níyàwó ẹlòmíì ṣe dìyàwó níyàwó lé ni kò sówó ni financial weakness nínú kí ló sì fi ń jẹ́ ọkọ lórí obìnrin gbogbo àgbáyé ni kì í ṣe pé ilẹ̀ yorùbá nìkan ládàámọ́ bọ́lọ̀ ti dá wa o nínú tí èèyàn fi ń kọ̀ǹtó obìnrin lówó wa ìwọ ló sì jẹ́rú sí ọlọ́run tó lọ́run sí gbogbo oore fún ọ yìí àmọ́ kò sí oore owó sẹ́yìn náà ni mo bá yànnú jẹ́ tó bá tiẹ̀ lẹ́rìn fáńkì humọ́ tó bá làkún mílẹ̀ nìsa tó bá débi wà bí wọ́n fẹ́ kọ́ àmọ́ wálé yìí omi òjò bọ̀ ah ìtọ́ràn wa sọ níbí náà wá lágbára o ìwà ní wò kéèyàn tó fẹ́ méjì mẹ́ta mẹ́rin náà báyìí náà nísìn tó dáyọ kàn gan báyìí gan nísìn àti ìró wá sọ ọdún fáwọn ọmọ rẹ̀ so lásán pé kò sí kò sí fà nínú òfin ọlọ́run kò sí fà ibi tó bá ti ń rí fà níbí ó mọ̀ rí tó ṣe pé ó fi nira ṣe ni lẹ́gbẹ̀ẹ́ kan tó bá ti ń rí kan tó ní ah ilé mo láìkè òfin eléyìí fast ah ó wà sí tébù gan ó tún mọ̀ rí tó ṣe pé eh sẹ̀mí náà wà tó àná sẹ̀mí náà wà tó àná tó tó bá sọ míì kò lè torí ẹ̀kọ́ ònú islam so bílẹ̀ yìí ti ṣe rí náà nìyẹn yóò gẹ́ nínú àkọọ́lẹ̀ wa tọ́lọ̀ ń kọlé wa lórí bó bá ṣe eré tó ń dùn mọ́ nínú àkọọ́lẹ̀ ọlọ́run ojoojúmọ́ ìwà àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ń donógo rẹ̀ ń lọ lọ́tún lọ́sì owó skul kò sí wàhálà wà sọ lọ́tún lọ́tún gbogbo ẹ̀ tọ́lọ̀ bá gbé mi ìdè báyìí yóò sì súyàn pé kí mo níyàwó gan fún báyìí torí ọlọ́ọ̀ tó mo bímọ fún báyìí àti kí láti ṣe jósè kí ni ó gbani torí pé bá rẹ́sì mọ́ afẹ́fẹ́ tásìrí mọ́ ní ẹ̀nà nìyẹn ìjọ tó ti ń dùn tẹ́rí gbogbo rẹ̀ ṣe ó wá di pé nǹkan ò lọ ẹ̀wà ń rújú pọ̀ nù lé ah, mú ẹ̀wà ìjókòó ah, àwọn kan náà nígbà táwọn tẹ́mi rọkọ̀ kan náà fẹ́yìn náà tẹ́yìn náà ń ṣe náà lọkọ̀ bíi méjì mẹ́ta ah, àdéhùn kan dé lórí pé yẹn ṣeré mẹkáníìkì sì bẹ̀rẹ̀ sí rújú pọ̀ nù lé sì dẹ́ntẹ́ lè wọ́tẹ́ sí mọ́ ọ̀nà tó rọkọ̀ fún yín ẹ̀ pé kò mọ̀ra mọ́ kò mẹ́mi náà lára mọ́kẹ́mi náà máa gun mọ́ọ̀lù ẹ̀ náà but ìgbà tó dé àní ìwàlẹ́ àbú ibi tó lọ́n fi ọ̀rọ̀ àdánwò yìí sí kó tẹ̀ fi síbò mí gan ibi tó fi sí náà ló dáa yóò wá sí kẹsẹ̀ máa ṣe wáàsí wáàsí tó ti gbọ́ yín tẹ́lẹ̀ tó ti ń lò ẹsẹ̀ mọ̀ wá ṣe wáàsí ṣe wáàsí ṣe wáàsí obìnrin ni ẹbẹ̀rọ ló mọ̀ yóò dáa ó mọ̀ pé yóò dáa yóò dáa <laughs> obìnrin mi kó sàmọ́ ọ̀rọ̀ kó sàmọ́ ṣe yìnyín bí ọdún léyá kó láti bí ọdún tún náà wẹ̀ bí ọdún léyá inú ìmọ̀ ni wọ́n mọ̀ lékún ẹ̀ níbi sọ̀rọ̀ báyìí ó ní mọ̀ṣálà á ṣe mọ̀ṣálà toríjọ́ tí nǹkan bá sáfẹ́rẹ́ báyìí àbú bóyá kẹtọ́ wo bísínẹ́sì mi o eléyìí ò fẹ́ pè wá mọ́ o ah, ebele náà ṣe tẹ́lẹ̀ náà ti gbogbo rẹ̀ ń ṣe ẹjẹ́ àforíjì no tẹ́bá ti gba tẹ́bá ti gba lóhùn yẹn bí sẹ́yìn nìkan ibi ṣe adémọ̀nba lọ báyìí náà. níbi kọ́dàrú ajùpàjù sẹ́lẹ̀ fọlọ́hún níbi òfin inú tírà náà ajùpàjù sẹ́lẹ̀ fún ọlọ́hún ẹni bá wá ṣe torí pé gbogbo eléyìí òun lè fara náà ó wá ń gba ìlànà míì jọ́sìn fọlọ́hún lẹ́yìn Islam ànígbà lọ́wọ́ ẹ̀ o lójú àlùkìyámà sì rèé náà ẹni òfò ni ó wà ìsìláàmù tí jáde lára kèfèrí àti sọ fúnra wa lẹ́ẹ̀kan òun náà ni ìsìláàmù tipátipá òfin ọlọ́ tí wọ́n lò lórí tipátipá nílùú tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn láti fi ṣe àfọ̀mọ́ fún ìlú yẹn kó òun bí ẹbọ ẹni tó jẹ́ amirul mùsùlùmí inú ìlú yẹn yóò wá gbófin yẹn wá wípé tó o bá ti jẹ́ mùsùlùmí irú ẹ̀sìn yóò kó o lè máa ṣe o gbọ́dọ̀ practice ẹ̀ torí pófin nìyẹn lábẹ́ òfin ṣẹlẹ̀ islam ìlú náà má ti ń lo òfin ẹ̀sìn sókè ìsìláàmù lónìí ìlú ìlú yẹn tí Yahudi bá wà ń bẹ̀ kò gbọ́dọ̀ ṣe ìjọsìn rẹ̀ ń bẹ̀ nàṣọ́rọ̀ bá wà ń bẹ̀ kò gbọ́dọ̀ sí ìjọsìn wọn ń bẹ̀ èyí pàdékọ̀ bá wà ń bẹ̀ kò gbọ́dọ̀ lójúbọ ẹ̀ẹ́kàn wà ń bẹ̀ ló kọ lásán ni òun ní dun àwọn kan tí wọn ò bẹ̀rù Ọlọ́run tẹnibó ni Saudi ṣe lè tóbi tóbi tóbi tó yẹ kó má sí temple kó má sí temple fáwọn àwọn Jews <coughs> kó má sí kanais <coughs> churches fáwọn Nàṣọ́rọ̀ ojú ti làjú yẹn lọ́nà àwọn tí wọ́n pé ojú òsì lè là lọ́dọ̀ ti tiẹ̀ gbogbo òlú ló lo democracy bẹ́ẹ̀ ṣe lo nàìjíríà tẹ́ ẹ̀ tí kò jọra wọn fún yín àwọn olófin ọlọ́run àwọn ń lò tí o bá jẹ́ lẹ́sìn míì tó lè ṣe mùsùlùmí tó lè tẹ̀lé òfin òfin wọn lẹ̀ náà wá sí ìlú tí wàá ń bí tó sì lè máa pààyàn lọ́kàn ẹgbẹ́ tó fi máa bọ̀gún tí ò ní sẹ́ni tí ó sọ̀rọ̀ ìlú tó fi máa wọ ẹgbẹ́ awo lọ́kàn gani gani tí wọ́n náà máa lọ ìlú tẹ́tí máa ṣẹgbẹ́ awo tẹ́tí máa kọrin orò tí ó lè sẹ́ni tí ó bù yín wá síbẹ̀ ìlú tí wọ́n lẹ̀ náà sọ́nà yẹn ni bó sì jọ máa bẹ̀ tó nígbà yóò ti gbèrò rí kírò rí fìlú wọn lẹ̀ wá sí ìlú nàìjíríà bí kò sí tí ó gbà láyé ìlú wa kò sí tí ó gbà láyè kódà tó bá fẹ́ sọ pé kò sọ lọ́hùn ó ra wọn tí wọ́n gbà tiẹ̀ pé no god no god ló ń bẹ́ àmọ́ òfin òfin táwọn lónìí yìí àwọn ò lẹ́bi ìwọ tó òlẹ́bì iwo lè ba bẹ́ẹ̀ kúrò bẹ́ kuro yẹn lọ sílùú tí wọ́n ti gba gbogbo ẹ̀ láyè àhà hádàfọ̀wà náà ní ẹ̀kọ́ mi táàtò oríkọ́ nínú àyà yìí annani imana billahi ta'ala wa kitabihi al-qur'an al-karim yastalzim al-imana bima ثبت حقا الكتب السماوية السابقة كمن يستلزم ذلك عدم التفريق بين أبياء هذه الكتب ومن كان هذا حاله في الإيمان والفقه والمسلم حقا ìnígbàgbọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àti ìnígbàgbọ́ pẹ̀lú àwọn pẹ̀lú tírà rẹ̀ al-Qur'an al-Karim yóò jẹ́ ká nígbàgbọ́ pẹ̀lú tó rinlẹ̀ lódodo nínú tírà tó síwájú al-Qur'an tábàlẹ̀ gbáǹtí bẹ́ẹ̀nu Qur'an gbọ́ bó ṣe ká gbàgbọ́ a ní tako àwọn tírà tó síwájú ẹnu Tawrat Injil àbáwọn tírà mi tí kòránì bá yìnyín dáadáa o kò ní tako ohun tó nínú àwọn tíra wọ̀nyẹn ìyẹn tí ó tako ń bẹ̀ ni tó bá tako ọ̀rọ̀ ọ̀run táwọn èèyàn rọ síbẹ̀ tẹ́lẹ̀ náà bá ti yé èèyàn bẹ́ẹ̀ náà yóò yẹ ká mọ̀ wípé ìṣòpinya láàrin àwọn ànábì fi yìí rán kì í sára ẹ̀sìn wa gbogbo wọn ànábì ọlọ́run bá ní wọn ẹni wọn ẹni bá ṣe wípé irú tó gbé lọ́wọ́ àtàgbóyè rẹ̀ nínú ẹ̀sìn ó mọ̀ fi àná àwọn ànábì tó kù àbí fi àwọn ànábì tó kù àná àbí kó máa fi àwọn ìwé òfin ọlọ́run kó fi máa gbára wọn lórí irú ẹniyẹn ni almuslimu haqqa olùmùsùlùmí tòótọ́ níparí wọ́n fi yà أن نتيجة اتخاذ دين غير الإسلام دينا هو رده وخسارة صاحبه في الآخرة ẹni bá ṣe wípé ó mú ẹ̀sìn míì láti rí sin lọ́hùn tó yàtọ̀ sí Islam èrè rẹ̀ ló jẹ́ alkiyama rìsọ́ọ̀tì ẹ̀ wípé Ọlọ́run ó dá padà sí lára ọlọ́run nígbà irú ẹni náà sì sòfò lójú alkiyama ó sì wá nu hadithi náà Bukhari àti Muslim wípé lójú alkiyama ní mawqif ìyẹn ni pé ibùdó tí gbogbo ó ti péjú láti gbàdájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala láti péjọ ọlọ́run ó pe àwọn alwasani yóòn àwọn tí ń bọrin tí ń bodò ọlọ́run ni ẹ máa lọ sọ́dọ̀ àwọn odò tẹ́ ń bọ̀ ẹgbẹ̀sán iṣẹ́ ìbáàdà tẹ́ ṣe fún wọn láyé ọlọ́run pe àwọn ọ̀nà nọ̀sọ́rọ́ yóò ní kán máa lọ sọ́dọ̀ Ìsá iṣẹ́ ìbáàdà tẹ́ gbé fún láyé ẹgbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ó pe àwọn Yehud yóò ní ẹ lọ sọ́dọ̀ Mùsá iṣẹ́ ìjọsìn tẹ́ gbé fún láyé ẹ lọ gbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ rẹ̀ bákan náà gbogbo àwọn tí ń bọ náà mánàbí ti dákọ̀ náà hadith yẹn gbogbo ẹni tí ń bọ nǹkan míì náà tó kò lè máa bọ ọlọ́run bọ́ ó pẹ̀lú ẹni ẹ̀ pé padà sọ́dọ̀ àwọn nǹkan yẹn tó mú lọ́lọ́run tó ń bọ́ngbà tó ń bẹ̀lẹ̀ ayé wọ́n ní mùsùlùmí nìkan lọ́lọ́ọ̀bọ̀ ò ní sọ̀rọ̀ yẹn fún mùsùlùmí nìkan lọ́lọ́ọ̀bọ̀ ò ní sọ̀rọ̀ yẹn fún pé padà lọ síbi nǹkan kan tó ń bọ̀ lẹ́yìn mi ọlọ́run tó gẹ́ mùsùlùmí ò ní nǹkan míì sí sìn lẹ́yìn kíni lẹ́yìn ọlọ́run wọn tó bá wá ń jẹ́ mùsùlùmí lábẹ́ ìsìlámù ẹ tó ń dọ́gbọ́n bọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run bọ́lọ́run bá ti ń pa àwọn tó ń yẹ lásán jọ náà ìwọ náà ó padà dáhùn torí kò kàn ń jó kọ mùsùlùmí yẹn lásán ní kọ̀ọ̀kọ̀ rẹ bó ṣe ń sin lọ́hùn ẹbọ ló ń ṣe ní kọ̀kọ̀ làwọn àfáà tó àfáà òdodo wà sí wọn èé já lórí wípé ẹsẹ̀ tọ́lọ́run bá nìkan bá ti ń lọ mọ́ṣáláṣí táàjọ ń gbàwẹ̀ yìí táàjọ mọ̀ra àwọn mùsùlùmí ní kọ̀kọ̀ náà má jẹ́ nǹkan míì jẹ́ mùsùlùmí náà kọ̀kọ̀ abẹ́lọ́mọ subhanahu wa ta'ala sí yìí báyìí bódọ̀lá kó tó yọrí ọ̀la náà lámọ̀ wá kásẹ̀ tọ̀fsíìrì wá lẹ̀ insha Allah ta'ala báyìí sọ wípé wọ́n bá rọ́ṣù ní alẹ́ yìí tábà kásẹ̀ rẹ̀ ńlẹ̀ náà lẹ́ni báyìí náà abẹ́lọ́ wa ta'ala kó mọ̀ sí ní fún wa kọ́lọ́ sì fún wa láǹfààní bá a ti sọ ní èsì náà nìyẹn wípé yẹ ká fún ààyè ilẹ̀ lẹ́yìn à ń fẹ́ láì ìbáradà tí gbogbo mùsùlùmí ń ṣe láyé táwa náà jẹ́ kan náà mùsùlùmí ààfin bẹ̀ lọ́hùn kó ṣe rọrùn fún wa lẹ́yìn Ramadan ká lè ní ọjọ́ kan pàtó tá a máa tẹ̀síwájú máa túmọ̀ ọ̀rọ̀ lọ́hùn kò yẹ kó ṣe wípé lẹ́ẹ̀kan lọ́dún ní Ramadan láwọn túmọ̀ ọ̀rọ̀ lọ́hùn léyìí tó jẹ́ ti abínibí èdè abínibí wa ni òtá àpéjú ìjọba yìí otherwise ó láwọn ọjọ́ tí mo lọ tẹ̀sí lọ́tọ̀ àmẹ́dẹ̀bó nìyẹn ṣùgbọ́n tájọ tí ó bá ta bá ṣàlàyé rẹ̀ tí ó bá yẹ ọ́ tá tún béèrè àbẹ̀lọ́ kọ́lọ̀ kó fún wa láǹfààní ẹ̀ kálífàyè rẹ̀ lẹ̀ la ilaha illallah subhanaka wa hamdika ashhadu an la ilaha illa anta tó ń